الحمد لله رب العالمين خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذا أمر من الله سبحانه وتعالى لجميع خلقه منذ أن خلق السماوات والأرض قال الله سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أوضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا الكرام ومن سنن رسول الله صلى الله عليه وسلم وكذلك من ما أمر الله سبحانه وتعالى به لكن مع القدرة كفالة اليتيم وكفالة اليتيم من سنة رسول الله صلى الله عليه وسلم وقد سبق أن بينا لكم كيف نشأ رسول الله صلى الله عليه وسلم يتيما وكيف تولى جده تربيته ورعايته واعتنى به كثيرا حتى أوصى عمه الشقيق بتربيته بعد وفاته فقام أبو طالب قيام خير بتربية رسول الله صلى الله عليه وسلم حتى نشأ رسول الله صلى الله عليه وسلم وصار رجلا حتى بلغ أشده قبل أن فارق أبو طالب الحياة وما هذا كان رسول الله صلى الله عليه وسلم خير المكفولين كما لقب بذلك على وجهه وأقره على ذلك وهذا في قصة هوازن كل هذا سبق أن شرحناها في الخطبة الماضية فاليوم تأتينا خطبة جديدة وتدور حول المزيد على تسمية اليتيم يتيما ومن أصل اشتقاق هذه الكلمة وكذلك بعض المسائل تأتي إن شاء الله تعالى بعدها ọ̀pẹ́ni fọ́nà ọba tó síwájú mùsùlùmí àtàwọn àlèkún ìgbára kẹrẹ fún àdínábì sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́nà ọba láti pàmà jẹ́kẹ̀ fún gbogbo wa alọ́ọ̀bá ń sàlékún kí àdínábì wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará àti ẹ̀sùn ábà rẹ̀ lọ́kùn tí á wà nínú àwọn tí ó kẹ́ pẹ̀lú àdínábì sallallahu alaihi wasallam tó gbàgbé yàmà ó jẹ́ àwọn àdínábì tí ó sì sí àṣìdàlù ẹ̀ tí ó ṣe mọ́tò tí ó jèrè lójú ara rẹ̀ pẹ̀lú wàdúgbò pẹ̀lú kíámà wọ́n jẹ́ kó so rẹ̀ wọ́n pa wá pọ̀ mẹ́tí ò tó ṣe méjì kí wọ́n daṣẹ́ wa lò wọ́n jẹ́ kó so rẹ̀ ní ìjẹjọ àgbọ̀rọ̀bọ̀ igbó tó so adé bí ó ní àwọn nǹkan tí ń mú àánú ọlọ́mọ ọba máa kásẹ̀ ńlẹ̀ tọ́jọ́ ipa mi sàsílám kó fi aṣọ rẹ̀ ṣùgbọ́n àìjí ó yíwa pé tí a bá ló sì ń ta wá bẹ́ẹ̀ náà kọ́ la tòsí tó kọ́dà ìtọ́ ẹgbẹ́ lómi ò fi dáadáa tọ́jọ́ rí ọ̀rọ̀ ẹnu ní fi dá ẹlòmíín ṣe jahalan níta ìmọ̀kan ẹlòmíín ṣe tajawulan ní ti kẹ́yìn òsè di aláìmọ̀kan ẹlòmíín sì ṣe hasadan wa ghaydan wa hanafan ń ṣe ní ti kéèta àti ìbínú àìlédìí òní púpà bẹ̀rẹ̀ padà ní ìjẹjọ lẹ́yìn ìgbà tá a sọ díẹ̀ nípa àwọn ìtọ́rọ̀ mẹ́yìn lọ́rọ̀ ibi aláàrẹ̀ o tá a sì ti rí wípé ó ń sèso oore lára ẹ̀dùn kọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan ìpìlẹ̀ ní ẹ̀sìn wa ni ṣùgbọ́n àti àwọn àfa wa wọ́n jọ wọ́n bẹ̀ dáadé wọ́n mọ̀ bá ní sọ lásọkúsọ lásọkúsọ lásọkúsọ kérésìmesì wọ́n eh, wọ́n ẹ̀rí wípé lẹ́sìn àwọn kan tó jákó bẹ̀rẹ̀ mi wọ́n kò sì kún nígbà táwọn afọ́ ọba ti dáadé ọ̀kan mọ́sálásí ọ̀pọ̀ mọ́sálásí yẹn láti wọ́n yẹ ti súnà mẹ́rin ló sì ọ̀rọ̀ máa sọ apá kan lára àwọn síwáàsì wọ́n ti lójú sọ ọ̀rọ̀ yìí wá ń wa àwọn tó ṣẹlẹ̀ lọ iná ni ẹnìkan wá ń bẹ òun bí ọmọ ti báyìí ṣùgbọ́n máa tọrọ owó àbá àwọn síwáàsì kan dà wọ́n wá ilé sọdún wá o lẹ́yìn ẹ̀dàgbà o wọ́n bẹ̀rẹ̀ sí bàbá ti èèyàn kò sí láti bí ọjọ́ sí ẹni tó wá bẹ́ẹ̀ tọrọ òun wá ya mọ́sálásí ní wọ́n wọ́n tí bá ń bá sọ̀rọ̀ nígbà kí bẹ́ẹ̀ náà àgbàlagbà sọ pé à ah, ṣé bọ́ọ̀bà tí wọ́n tún fi àbáṣe ẹ̀yẹ́ sọ̀rọ̀ bá ń jókòó tí ń ṣe wá sí fún ẹ̀ bọ́ọ̀bà tí ẹ̀ máa tún wá tọrọ owó só ní ọdún ìlọ ẹ̀kọ́ máa tọrọ owó ó ní ah, à àbẹ́ máa wà owó kò lólé ọdún oṣù lẹ́sí orí ọdún èyí jíjẹ níláàárọ̀ yìí ó ti kú gàrí omi mú gàrí ètò padà báwo bá ti pariwo tó láìlá ìlàlá àà tájú òní oníkí wà tọrọ ọyìn gan lọba bínú kò mọ́sálásí lọba lọ fúnra wọn jẹ́ sọ ilẹ̀ nìkan sọ pé ṣe é kíyèsí pé ọlọ́run lọ́rọ́ kìíní ìsáwọ̀ yóò rí bẹ́ẹ̀ nígbà tí ọba ti sí àgbọ̀yé táyé ọba bò lónìí ọlá yóò kórìíra jù ó lọ mú tìlẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ ní sí ní ṣe tá náà kó fi wẹ̀ sí ó sì gbà lọ́wọ́ tiẹ̀ náà èyí táwọn ilé ìlọ rẹ̀ forí sọ ohun súnmọ́ kúkúrú tí o gbọ́ mẹ́ta mẹ́ pé pẹ́pẹ́rẹ́ wọn lọ́rùn ọlọ́run sí agẹ́gẹ́ o sí agẹ́gẹ́ o awamọ̀ yẹtíìmù yẹtíìmù asọ́bẹ́ni mi sì dàgbà ní ìjẹjọ ni mo ní ṣé ẹ rí gbogbo ẹni tí ọba ti rẹ́ni kéta fún ọmọ òrukàn kankan wọ́n wá máa dà ọwọ́ adáàbò tó bàbá wa wọ́n ò máa jíjẹ́ bí máa dà ìdí ni pé ọlọ́run máa fa èèmọ̀ yọ níbi táwọn àti rò pé mò ń ti lè jáde gbogbo àti gbàgbé àà sọmọ yìí kọ́ ní ọlẹ́ lórí bá wọn ìyá àti bàbá rẹ̀ bójú tó pọ̀ ọlọ́wà ni ìyá àti bàbá rẹ̀ bójú tó pọ̀ tí lágbájá ń gbọ́ tábójú tó lẹ́yìn rẹ̀ alákòrí àtà bí ẹ ṣe ń rèrè èrè nígbàtọ̀ ọmọ ọ̀làjú sí lọ́pọ̀ bá di genius ó sì ta gbogbo nǹkan tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ń sọ pé ìjọba fẹ́ kí brain ọmọ pé wọ́n wà òkè a máa jẹ ẹyin bákan náà sísá àti gbọ́dọ̀ kọ́kọ́ fún ọ̀gá pàmò àwọn amúmíkì amúmíkì gan so bákan náà ẹ kí ẹ sọ mẹ́yẹ gbogbo tó bá jọ bí nǹkan gbóná ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́jọ wà lọ́rùn bákan náà a máa sùn lẹ́yìn tó yẹ kó sùn láti tọ́mọ ìbá ń sùn lérí yóò máa wèrè kíni yáyá sí abẹ́rẹ́ orin pẹ̀lú pangolo gidi yóò gbọ́dọ̀ sọmọ létí ọmọ sì lè ní ọ̀sì ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀ ẹyẹ mùsùlùmí tẹ́ wá mọ̀ ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ tún lẹ̀ ní ìdí àmọ́ wá ṣe bí ẹni tí ọ̀rọ̀ òye wà ní àwọn ọ̀rọ̀ sí torí pé ẹ̀yin lẹ lálàáfíà àwọn yẹn ń sáré o wà láì wọ́n sáré àwọn yẹn ń sáré gẹ́ẹ́ tí èyí sí ààrẹ kékeré wà láàyè wọn ò sì sinmi àwọn apá wọn wá ń dọ́gbọ́n pẹ̀lú àìsinmi wọn o láti máa fi hàn sẹ́yìn pẹ̀ ilẹ̀ ìsinmi ẹlẹ́sìn sinmi mùsùlùmí wa ni tí wọ́n bá ló jẹ́ ó sì ní bẹ́ẹ̀ ló dùnú. yẹtíìmù ọmọ òrukàn a fẹ́ tú àwọn nǹkan kẹta fún mi pé tí ó bá ti tí ó bá ní ah, lágbájá mà dáa o tí ì bá ṣe ìsìláàmù tí ó sì lára ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dáa bàbá dáa pọ̀pọ̀ kan ní ìsìláàmù ni sọ́ọ̀bù pẹ̀tùmọ̀ ìsìláàmù ni ẹgbẹ́ pẹ̀tùmọ̀ ìsìláàmù yọ ọmọ wípé tí ọ̀bá ti símu ní ayé èèyàn ètè èsù làṣẹ ló kún ọkàn nú àwọn sáláfù wa ẹnìkan wá bá wọn ó ní ṣe ọ̀rọ̀ kan dàrú lójú wa ó ní kí dàrú ó ní kún náà lọ àjàkú ànàlìyàwó wọn èrò kò bá àṣẹ mọ́rún ìyàwó mùsùlùmí ẹ̀mí wọn máa ń gbẹ́kan kí ọ̀lẹ́ mi àfa àwọn agbó ẹ̀rù pé wà máa ń da yẹ́sìnà òṣèǹtàn ìkọ́lébí ọ̀rọ̀ ọkàn tó ti da ooru ọ̀sánà náà nù ẹ̀ àmọ́ náà sì lè sùn wá kí lọ́bẹ̀ jí kò sí mẹ́pàá rọ́mẹ̀ tẹ́ ẹ bá ní ìtẹ́lẹ̀ ìdá ẹ̀rí yẹ̀wùdí tí òun ti kó mu ni ẹ̀sìn tí ó sì òkú rẹ̀ láàánú ó lè má bá tó sọ ọ̀hún ní tí wọn ò ṣe ń rú nature naturally òun kàbí ilẹ̀ ẹ sì máa fọkàn balẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tàbọ̀ bọ́ sáré kan tó rò pé ojú ti lè máa ti wọ́n hà kẹ́kọ̀ọ́ mẹ́ yọ̀ gbà olùmọ̀mọ̀ sí ní ìjẹun yóò ṣe níwọ̀n bá bá padà bá ṣe ká àgbọ́bá ṣe máa àfáà ní kí lèṣù fẹ́ fi ọkà tó dídá ọrọ̀ ṣe so ọkà yìí mùsùlùmí oníṣẹ́ ìtọ́n ti rí ogun tí wọ́n tó fẹ́ fáwùlà yàtùmá mùdọ́rẹ̀ máa wá ní yáyé tamù ṣùgbọ́n ismu fáìlì rẹ̀ ó ní yẹtíìmù jámù máa wá ní àìdáàmù a máa wá ní yàtàmá a máa wá ní yàtàmá gbogbo bí ṣe wọ́n wọ́n tó yìí gbà yàtàmá àwọn ọmọ òrukàn àìdáàmù àwọn òrukàn yàtàmá àwọn òrukàn náà làwọn lápapọ̀ yìí ìtumọ̀ ẹ̀rọ lọ́ba ní pé máa ń fàkọ́dà àbáwù áwọ̀ máa ń fàkọ́dà àbàwẹ́yìn áwọ̀ àhàdáhùn máa kọ́bùlà àyẹ̀kúlùkọ̀lẹ̀ fúlùmà mìíràn tukúrì wálé ìnáàdì fa ìdá àbálàkọ̀lẹ̀ fúlùmà fàlàyùtùmà nínú ìlọ́rọ̀ wa tí wọ́n bá ní yẹ̀tí mùlẹ̀ kó tó bàlágà kó tó dọ̀tọ̀ lọ́yà kò sósì tàbí bàbá nìkan tí èèyàn bá ti wáyé bàlágà kìí ṣe yẹtíìmù mọ̀ ní ọmọ ẹ̀jẹ̀ láàyè sábà yẹtíìmù ti há ní ìṣẹ̀ríà wọ́n èé pè ní yẹtíìmù mọ́ àyàfi tá a bá fún ọ ní òjì lédè inú èdè lọ́wọ́ ọlọ́ni wà á tún yàtá mọ́ àbúwádà ǹjẹ́ èèyàn bá ti jẹ́rí wọn a máa fi tó pè ní àwọn àfáà fi bá ní túmọ̀ wípé wà ní abudun habashi yun sí pé tẹ̀mí sọ wípé kẹ́rù ọmọ jẹ́ kí ló kọ́ rẹ̀ fún kùrẹ́sì káàtì wà ní kọ́sàsọ nínú ọ̀rọ̀ táwọn afọ àṣọ ni wípé wà ní abudun habashi ìbá jẹ́ ẹrú òun ni wọ́n ní bìrì ti báàrì àwọn afọ àtọ́wọ́ afọ àníyàsọ báwọn wọ́n ní bìrì ti báàrì ọkọ̀ tó ń kálukú jẹ́ sáájú kọ́lọ̀ wọn tó sọ gẹ́lẹ́ o wọ́n tó gbọ́kùn lọ́rùn rẹ̀ ó fi ìsìláàmù àrọ́rọ̀ wa ìsìláàmù ló fi ṣe gẹ́lẹ́ o ló fi fìrì wa alákùnrin hàn ọmọ òrukàn ẹni tí ò ní bàbá náà ìyáde kùn ṣùgbọ́n bàbá ni lọ́dọ̀ rẹ̀ bí adama ṣáájú kó tó di wípé ọba làgà nínú ẹ̀sìn ìtumọ̀ náà bí lára ṣe ń túnú èdè ṣùgbọ́n yútùmù gẹ́gẹ́ ìpìlẹ̀ yútùmù lóde lọ́lọ́wá ó ní kúlù fáwọn láàmà fi ìlà wà láàmà fi rọ̀là wọ̀ gbogbo nǹkan tó bá ti dáṣo tí ò ní rú ẹ̀kejì tá a sọ pé bẹ́yìí tún yẹtì ìdí bẹ́yìí tún yẹtì àbá ní ìkọjúlé kan lọ ó sì tẹ̀ lọ́rùn ilé sì ẹni tó bẹ́ẹ̀ tún yẹtí mọ́ ní a fi máa ń pèyàn ní yẹtí mò dárì tí a bá wárú ẹ̀tì nínú ra àwọn èèyàn ti ráyé wá lásìkò tiẹ̀ wọ́n ká ah, bàbá máa ń ah, ah láwọn àti bàbá bá kọ̀dí sí bàbá ní kankan ní ọmọ ẹgbàá náà bàbá lágége láti wọ́n sọ pé ah bàbá lágége káàdà yẹtí mà dárì àpẹẹrẹ bàbá kan lókè àná ah, àwọn ìpínlẹ̀ ìlú ọmọ kan pọ̀ lọ́dọ̀ àtẹ̀ náà kọ ìgúsí káàdà yẹtí mọ̀ dárì tí wọ́n bá pè yẹn yẹtí mọ̀ dárì ìtumọ̀ ẹ̀ ní wípé irú rẹ̀ ò pé méjì ṣùgbọ́n irú èèyàn máa ń pọ̀ lásìkò rẹ̀ ìtọ́ bá kọ́ dìsẹ́nì kọ̀ọ̀kan iná ní èyí tẹ̀tọ́ rí làwọn àgbàlagbà fi sọ́lẹ̀ yorùbá wípé àkọ́yìn sílẹ̀ kan wọ̀ mí ni nígbà tí èèyàn lọ jímọ̀ mi ló fi wá gbọ́ tó gbélé ẹ bá lọ bọ̀ mí lọ pé àá ah sẹ́ni gbogbo ìbàdàn yìí bí ọba máa wọ́n bẹ̀rẹ̀ sọ́ọ̀tì ò níbi tó rí bàtà tó tó pọ̀ náà bẹ̀. ṣùgbọ́n tí wọ́n ní fúlàní yẹtìmù dáàrí yẹtìmù dáàrí yìí wọ́n fi wọ́n fi pọ́nyàn lé pẹ̀lú àwọn dára tí wọ́n bá ní lọ́dọ̀ rẹ̀ mọ́sálà wálé. kí ló fà á tó fi jẹ́ wípé náà àwọn àbúrò àpín mẹ́ta lọ́dọ̀ ọ̀dí ádámà bàbá tí ọ̀pọ̀ sí bàbá náà kí èyí tó sì wà gẹ́gẹ́ ọmọ yóò bá ti sí ìyá rẹ̀ lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìran àwọn ẹyẹ ni àti bàbá àti ìyá tó bá kú kékeré mọ́ ìyẹ̀ tí ìwòrò wọ́n máa jẹ́ ọ̀nà lọ́bọ̀ wa ṣùgbọ́n kí ló ń pàtì fi ń rí bẹ́ẹ̀ mọ́sálọ́ wà dé wípé fákúndùn àbí àgọ́mù mi fákúndùn ní kúnmi amin ax kéèyàn pàdánù bàbá sóun ló lé láàjù fún ìsẹ̀mí èèyàn àbí pàdánù yàtọ̀ ṣẹ̀rí àwa mú pé ẹni tí ọ̀bà ní bàbá mọ́ òun ni yẹtíìmù kí ló ní òbí jẹ́ pé tí ọ̀bà ní yàmọ́ kọ́lẹ̀ kábọ̀ wà àwọn àfa wa ni àárín àwọn ibi tí máa da orí ọlọ́gbọ́n kodò tí kàn fi làkẹ́ ìdásẹ́ gbọ́rọ̀ ọlọ́run tí ò fi ẹ̀rí tẹ̀lé òun ni kílẹ̀ ní wa bàbá òkè tí ò sí ẹ̀mí ìyá òkè ni tí ò ṣe é mì ọlọ́run wá pín nǹkan kọ̀ọ̀kan fún kálukú lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n sọ pé àwọn àfa àwọn òkè ni ẹ́ tí ò ṣe é mì àwọn òbí wa náà òkè ni ẹ́ tí ò ṣe é mì ìtumọ̀ tí ò ṣe é mì ni wípé àwọn orin kan bẹ tó jẹ́ pé àfa àwọn ọlọ́run gbé ọgbẹ́sẹ̀ nílẹ̀ abẹ́ ẹ̀sẹ̀ àfa ọlọ́run kò ní báyìí àwọn orin kan náà bẹ ṣùgbọ́n tí àwọn ìtara tí wọ́n bá pọ̀ méjèèjì pọ̀ kò bí èsẹ̀ bí àbá ṣùgbọ́n gbàtà bá ń dá wọn lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀gá ló ga kúlá yèbí ọwà ṣùgbọ́n ọmọ tó fẹ́ sórí rẹ̀ yìí tí bẹ́ẹ̀ lóun kálukú tó wọnú ara wọn olómọ bí ó sì máa lè jì wọn papọ̀ ọ̀rọ̀ ń túbà ní ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin tí mo ń sọ fún ń gbọ́ yé tèmi tí mo ń sọ gan lọ èmi sì rọ́wà sí fáwọn afáwa ni igun yẹn ń dá wa padà sí wípé intestine fi lọ rèé mú bàbá bàbá tó yọ̀ bá ti sí mọ́ ó náà nìpínlẹ̀ pé àkọ́kọ́ orí ibu ti máa bẹ̀ ẹbí kọ̀ọ̀kan ó ní kí o bèbè òbóde lọ́mọ ṣiṣẹ́ ìpínlẹ̀ orí ibu ni jẹ́mọ̀ méjì àṣẹ tí ẹ̀rọ ayé tààlà lò rẹ̀ bá àjọ ń súnrẹ̀ ọ̀sọ́ o ọ̀sọ́ o ọmọ o ọmọ o ó ti ẹ̀ mọ́tò ọ̀tẹ̀lé o ọ̀tẹ̀lé o tí nídìí ọba dà tí ó bá ṣe nǹkan ẹyọ kẹrẹsì ló sì tọ́ka wá sí i tó kàn gbogbo àwọn obìnrin kúrò lọ́jà ẹ̀kọ́ ọkùnrin bí ìsìnjọba ẹ wá dé àwọn ọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin máa tata máa tẹ́wọ́ máa tayọ̀ wàláyé àlẹ́ mọ́lẹ́jì àkóso mẹ́fà tí ìwé ìdá jẹ́mọ́ orí tá a máa ń sọ yìí máa sọ wàwọ̀dá ayé ọkùnrin míì máa ti tàdé di pé kọ ọmọ ọmọ pé òun gan ló nílé wọ́n mọ̀ sọ́dún ẹ̀lẹ́ ah ó ti ẹ̀yà eh, yóò ti chẹ́ǹjì ẹ̀ eh, láti lọ́kọ̀ mẹ́rin ìsìn ẹbí bá àpùlẹ̀ mọ̀ ló pápá pápá ọmọ lókùn tó kálukú ní kọ̀sọ́ eh, ọmọ náà yóò tó gbẹ́rìn kẹ́kẹ́ yóò dọ̀dọ̀ àwọn aláàfáà yóò sì fowó lẹ̀ ah, àṣẹ̀ríbá <laughs> kọ́mọ̀ kúlé o ọba kúmọ̀ kúlú o sábà sọmọ́ lọ kọ́mọ̀ ń lọ́rí ọmọ ọ̀bọ̀ rẹ̀ ìyàwó ẹ̀ lórí o bàbá òun ló ní bùkátà àbí tí ìyá àtọmọdé ó pè wá àdánimọ́wó lúwúdí làwọn rísíkù ó nà wọ́n kí sọ́dún fún nàbí màá wọ́n ẹni abímọ fún bàbá ọmọ kí lọ máa àtìyá rẹ̀ ọwọ́ ọrọ̀ ẹ̀ lọ́wọ́ kí ni ìlànà sọ wípé ìdí títọ̀ láàfin fi pọ̀ títọ̀ lábùkù pọ̀ ìdí pọ̀ débi pé gbogbo ẹ̀wà rẹ̀ àtọ́fà wà ní sẹ́gbà ti sàdéhùn ká sọ ètò sì fà pọ́gá kápọ̀rẹ́ ni àá kìí ṣe kékeré kò sí yẹ mọ́ ṣẹlẹ̀ táà bá sì ti padà sípìlẹ̀ yóò tún ṣẹlẹ̀ náà ni ìdán tá a bá wá bàbá ni ó ṣètò ibi táà máa gbé àtìyá àtọmọ bàbá ni ó ṣètò ibi tí wọ́n máa gbé èyí tí wọ́n wọ̀ ọ̀rọ̀ ntí wọ́n jẹ ntí wọ́n mú bàbá ni ó ṣe nítorí wípé ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni wípé khayru limali àìnú sáà ìrọ̀tún ní àìní náà ìmọ̀ ètò lóore jù tí máa ń bóòdè lọ́wọ́ ẹ̀ tí máa ń ná tí sì máa ń yọ́ lọ́nú jù ó ní owó tí ojú tí ń ṣàìsùn bá ná ojú tí ń sùn ojú tí ń bẹ́ ń wòrùn ìtí ń ná ojú tí ń bẹ́ ń lọ́lọ́yọ́ sí i túmọ̀ ẹ̀rọ ojú wo ni mẹ́nu òrùn ọkùnrin láwọn àgbàlagbà sọ pé gbogbo ẹ̀tẹ́ mẹ́rà gbàdíkà lórí ayé rẹ̀ bí sunkún rówó ẹ̀bẹ̀ àti pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ní èèmọ̀ ẹ̀dọ́ fúyàwó ẹ̀ àpàtà ní fọ gbogbo ọtí tìjẹ́ lọ́gbọ̀n kí mo sọ fún pé bàtà sòwúrẹ́ tó sì bẹ̀rù pa ah, làbàtì sábàtì gbàbẹ́ ìwọ náà máa bẹ lọ́hùn kí nǹkan máa dá tí ẹ náà bá ti pẹ́ mi náà ó dá tí bá ti ní ká àwọn ẹ̀rọ ọjọ́ ti ní ojú àná díẹ̀ níṣẹ́ àwọn òkú òlò spẹ́gàmà námánì báàgì kẹgbogbo ẹ̀mọ́ra wọn lò wọ́n ti gba lẹ́tà tí báyìí yóò ti fọkalẹ̀ fún rẹ́rẹ́rẹ́ kọ́nà wọn ta níkọ̀ tí wọ́n ta kẹ̀kẹ́ inú wẹ́rẹ́ lè ta owó tọ́mọ́dà ebi ọ̀rọ̀ yìí ó ìtọ́mọ̀ yìí ọ̀dà bẹ́ẹ̀ bá bọ́ ọmọ obìnrin mọ́ ọkùnrin náà ìjọ ọ̀nà sọ tí ìbá ṣe pé àti gòkè láti gòkè jì èyí tá ń bó òkúra wa àkùnsí tí èdè kékeré alẹ́ ìtùsàwọn orin kan fáwọn obìnrin yóò sì mọ dúpẹ́ lọ́wọ́ yìí èyí ló mọ wá dáhùn pé ọkọ ni bẹ́ẹ̀ sì ni ọ̀ràn lẹ́yìn yọ lọ́rùn ara agẹgẹtẹ gbọ́dọ̀ sí obìnrin ọgbà tó gbà dúpẹ́ wọn ọ̀gbà sọ ẹlòmíràn máa ń lọ ọpin ẹ bá ti jáfa àtúntẹ̀ rẹ̀ kan yọmọ ìpìyà kò sì yẹ a bá èèyàn náà rà bọ́ sí abẹ́ pé gbogbo aṣọ káàsá ló rọ̀ pé ẹ̀ṣàwọn pẹ̀lú ọ̀pá ẹ̀ṣàwọn pẹ̀lú ọ̀pá. alakuli ha téèyàn ọ̀bà ní bàbá mọ́ torí pé ipò tí bàbá mọ́ nù ó lé igun èlé ni igun ń tó le jù ilé jẹ́yìn ló wí pé ń o igun tí bàbá mọ́ lọ́lọ́ fi ń jẹ́lé awakọ̀ ẹ tí ó sàlẹ̀ lọ lóòrùn tí ó lọ bó wá ọlọ́wọ́ àwọn ọ̀dọ́ wà mí mọ̀ kọ́ dìrì náà ayé kọ́ dìrò wà bá dàrà kẹfì mi nàìjíríà yìí lára ẹ̀kọ́ ọlọ́run ni pé ìtètè máa ń mú àwọn ọkùnrin lọ sáájú àwọn obìnrin kó kálukó káwo agboolé kàtúbòde káwo àwọn ìyá tá a fi bẹ̀ kó kálukó tó lọ máa gbé new site new site àtẹ́wọ̀n bàbá tá a fi bẹ̀ mélòó náà bàbá tá a ń bá mọ́ mélòó láwọn ìyá ẹwà dúró àwọn ìyá tá àwọn tí èkó ń bára wọn rán tí èsè pé tètè kúnnú o yàtọ̀ fún torí pé iṣẹ́ ẹlẹgẹ́ ọ̀pọ̀ ló tọ́ pé ọmọ sí yọlọ gbá yọlọ àwọn yọlọ kó wọ́n sásọ tọ́wọ́ wá fi hàn mọ́lẹ̀ nígbà tí ó rò ta ló fọ mọ́lẹ̀ ẹni tí ó ṣètò ilé tí wọ́n so nìkan mú káwọn gbé làkà ìgbẹ làkà ìgbẹ má kẹ ó nìkan mú káfí pọmọ ìlọmọ òrukàn ni àbí ìyá nìkan mú ìyá jẹ́ níbù tiẹ̀ bàbá náà ò lè díbẹ̀ bí ìyá náà ò sì lè dí ti bàbá tìyá ò lè àánú irú àánú oúnjẹ bẹ́lẹ́ kọ́ da àwọn mẹ́jú lọ sí fún àmọ́ yẹn oúnjẹ ti wà lé àwọn lọ sùkúlù aago méjì àbọ̀ ìyàwó aṣọ̀dà kò mẹ́sàn-án pé a lọ́sọ̀rọ̀ hàn ní ẹ̀sẹ̀ àbáyé dáadáa àánú àánú ni títí ẹ̀ ọlọ́run ṣe ti wọn ní ìtọ́rọ̀ nítorí pẹ̀lú tọ́rọ̀ pé iṣẹ́ ti ẹ náà ọ̀rọ̀ tíyàn bá lè jókòó lé tọ́kà fọ́mọ wá wo bìí yóò kò bọ́rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ṣùgbọ́n wà láàyè ṣùgbọ́n tí a kọ̀ọ̀rọ̀rùn kó tó le obìnrin gbọ́nà máa dá ní gbọ́dọ̀ tí kọ́ máa dá àbí òtí obìnrin yọ́ ọ̀pọ̀ sọ gbọ́dọ̀ tí lọ́pọ̀ àbí òtí obìnrin lọ́tọ̀jú ọmọ gbọ́dọ̀ tí lọ́tọ̀jú rẹ̀ àbí òtí ọkùnrin lọ́lọ́rùn ìdán fòkùdánù àbí téèyàn ọ̀bá ti wá ní bàbá máa èèyàn lọ́mọ gbogbo ní ìgbà tó sì wà ní kíni o tó wà ní kéke kí ni tó sọ́dọ̀ olùkàn ní wípé in tó dé báyìí ó súnmọ́ kọ́ yọ ìyá rẹ̀ kú òun náà jìnnà lóòrùn in tó dé báyìí ó súnmọ́ bí ìyá bá tiẹ̀ lóòrùn lójú àdúgbò bẹ́ẹ̀ lọ kọ́ mọ̀rùn ojú dáná máa ń lọlé ó súnmọ́ aṣọ tíyà ì máa kó dẹ tí ọ̀rọ̀ rẹ̀ máa ń fọ̀ nínú ọ̀rùn ìdán ajẹ́ pé ipò kan bẹ tí bàbá mú tíyà ò lè díbẹ̀ lẹ́yìn ipò kan sì bẹ tíyà náà mú tí bàbá ò lè díbẹ̀ ṣùgbọ́n tó ti bẹ̀ ọlọ́run gbé àjù lọ fún ta ni o fún ọkùnrin ju obìnrin lọ ó sì gbé iṣẹ́ ti akọ́lé ju iṣẹ́ ti jẹun lọ jẹ̀mọ́ ẹ̀sìn náà la fi ń tò ó tí èèyàn bá wà wà lákàtẹ́ ìsọ pé kéèsì yẹn tí mo mọ̀ sẹ́yìn lẹ́rìí lórí ẹ̀ àwọn afọ wọ́n lè tiri ẹ̀ wọ́n lè já kalọ̀ sínú al-Mu'jam al-Kabir Imam Tabarani min hadithi angola al-Maliki àwọn èèyàn yẹn radiyallahu ta'ala rọ̀dọ̀ àwọn èèyàn lọ. angola ní àwọn ọ̀rọ̀ sàṣà ìjọ kan ó sọ lọ́wọ́ wọn kàwé lẹ́kọ̀ọ́ ó sọ lọ́wọ́ ní la yutma ba'da ihtilami wa la yutma ala jariyatin idha hiya hadat la yutma bẹ́ẹ̀ yàn bẹ́ẹ̀ gbẹ́ téèyàn sì wà kékeré téèyàn sì àbálàgà lẹ́yìn ìgbà tó ti bàlágà yẹn kì í sọmọ orúkọ rẹ̀ bóbìnrin bá sì ti di ẹni tí ilẹ̀ skiusi lóṣooṣù láti lè mẹ́kìrún láti lè mẹ́gbàwẹ̀ tí n jẹ́ni bílẹ̀ skiusi bá ti dé bá òun náà kú òní kí ni o ọmọ òrukàn jama ẹ̀jẹ̀ amùsọ́wọ́ tá a sọ pé sànọ́ra ká sànọ́ra wa tá a bá ń wà lọ́dọ̀ ọlọ́mọba ká wà lọ́dọ̀ ọlọ́mọba gbogbo ẹni tí ò ní bàbá ní kékeré tí ẹ ti átọ́gbẹ̀ tó ti dàgbà kí ló dé tí ìpínlẹ̀ ọba ti àárín kẹ̀kẹ́ tí ní ọ̀lẹ́ mi tí mo ta ọ̀dáàbí àti ìdílé ọmọ ògùn ọ̀dáàbí ẹni tí pẹ̀lú ọmọ ògùn kẹ̀lé ọmọ tàbí àbíyà àbàlá àti ibi ibi ìmọ̀dáàbí mi ọ̀dáàbí àbàlá ẹ̀ fúnmilọ́wọ́ ẹbí ọmọ ògùn kan ẹ̀ ẹ̀ sọmọ ògùn kan ògùn àti sọ́ra rẹ̀ ògùn àti sọ́ra rẹ̀ ọgbọ́n náà dá ẹ̀ ṣe kí ni ó ẹ̀ sọmọ ògùn kan ó ń sọ ọlọ́run ní sọ́nà àdísì hazọ́lá alimani wípé láàyè tó rárá ìlà mi wà lá yútúmọ̀ àlàjáde àti ìdàrí àkàwọ̀ àwa kò bẹ̀rù àwa aṣọ sí masala mi masala wà ládé téèyàn bá ọmọ òrukàn ṣùgbọ́n tàbíláàkì sàlàyé káàfìrì lìyàtín ẹni tó gba ọmọ orúkọ sọ́dọ̀ méjì lọ́mọ orúkọ pín sí ó sọ́rọ̀ lọ́tí parí pín méjì nígbà lọ́tí parí pín méjì jáàmì àdìbì sáàdù sáà àsáàdì sáàdù nínú sáàdì sáàdì wal hadith ẹni tí ó bá gba ọmọ orúkọ mọ́ra láti máa tọ́jú rẹ̀ fìlì jannati hàgádà yóò ṣe rí ana ọwọ́ fìlì jannati hàgádà bí èmi àti ọ̀sẹ̀ láti jẹ̀ mẹ́rin wà àṣàrọ̀ bisababati wàlúwùsọ wà fárọjà bẹ́yìnà ọmọọṣẹ́ à ó sọ̀rọ̀ wa mú sababa orin ṣùgbọ́n gbà ó tún máa ń jẹ́sà bá a àwọn fáàlì kílọ́fà tóbi tóbi lórúkọ méjì nínú èdè lọ́gbọ́nwá ọmọ àkàkàn isba tó bá wà a lè pè ní usbu tó bá tún wà a lè pè ní isbi tó bá wà a lè pè ní usbi tó bá wà a lè pè ní isbawu ní ọ̀sán wípé àwọn gbọ́dọ̀ nǹkan mẹ́lòdì lọ́gbọ́nwá àti dìde ní o àti dìde ní o wọ́n ti fílì rẹ̀ nítorí òpin òsè mistake ibẹ̀ ní ọmọ àtàwà eléyìí wọ́n pè wústọ́ torí pé tí wọ́n bá mú báyìí one two one two òun náà níbẹ̀ láàrin gbogbo ọlọ́run ní hafidu alasọ̀làwàt wọ́n sọ̀rọ̀ láti wústọ́ ẹ máa sọ gbogbo àwọn àrùn tó ní ẹ máa kí agaga ẹran àárín gbogbo àwọn àfáà ní ááyà ìgan ó ti tó ní ìgbẹ́ ìsìn padà sí àwọn ànàbíyà tí wọ́n ní bẹ̀bẹ̀ ní sáfì àti wítìrì tí ṣàfẹ̀dú ti bẹ́ẹ̀ jẹ́ dandan káfí ẹyọ kan fún márùn ó di mẹ́fà kí ni ọ̀wà wà láàrin tọ́ra ti ka tírì nìbí tírì ní ẹni ó sọkùn bí bá a bẹ́ẹ̀ ka tún bí fọ́ọ̀nù ọwà bí a jẹ́ wípé àáyà ìgbẹ́ ti tó wà lẹ́yìn bá wọn fọ́n sọ̀rọ̀ fún àwọn àhnáà tí ẹ ń ṣe kí ni o tí ẹ ń ṣe ìjáàbù ṣàfàkì wíjẹ́ alákùnrin hàn wù sọ́rì sàbábà ni máa pe ìdí ẹ̀ sì ni wípé ó lè ká tí ó fi máa búyàn ìjà ìdíjà lọ́nà lọ́mọ wa ìwọ yìí ọ̀tẹ̀ o ọ̀tẹ̀ o sì tẹ́lẹ̀ ṣùgbọ́n àti Islam dé à ń lò fẹ́sìn ọwọ́ di sàbáhà ní tá a fi ń sàkọ̀kọ̀ ọlọ́mọ wa òní àlọ́kọ̀ àtàyà tẹ́wọ́ o sì wà ní o dáadáa náà tí a bá ṣàdúrà fún yà tí ọ̀bà láyé sọ wọ́n báyìí ìgbà làwọn àfa wa ń lò ojúgbé àwọn ọmọ ní sàbáhà sàbáhà sàbáhà kí wọ́n gbógun ẹ̀ kúrò ní sàbábà nígbà sáà mo tẹ̀lé gan ó ní ká má máa búra wa má ká má ṣe kankan mọ́ ó dàgbà máa jẹ́ yòó àlàkùnrin hàn ní ìwáyà fi máa ń pẹ̀ka ìlú ọ̀rọ̀ ọwọ́ ilé ó lè jẹ́ sàbáhà ó lè jẹ́ sàbábà àlàkùnrin anábìwá ṣe báyìí pé ẹ ń bá ń tọ́jú ọmọ òrukàn áfọ̀n

ọmọ òrukàn yìí jẹ́ tiẹ̀ ṣé ẹ̀rọ pé pé èèyàn bá kú lọ́mọ èèyàn tọ́ ọmọ òrukàn bóun lè yá àṣẹ àgbọ̀ ọmọ òrukàn tó bá wù. àṣẹ ìdààmú ni wípé yálà ọmọ ìdí ọmọ ẹbí ẹ̀ tọ́wọ́ súnmọ́ nínú ẹbí tó pinlẹ̀ jẹ́ pọ́mọ tí ò gbọ́dọ̀ máa wò kọ́ra lé ọmọ bọ̀dé yàn lọ́kùnrin ọmọ àbúrò yàn lọ́kùnrin ọmọ àbúrò àbẹ́yàn ọmọ ẹ̀gbọ́n àbẹ́ àwọn ẹbí gangan inú ẹbí làwú ìtumọ̀ ẹni wípé ọmọ yìí ọ jẹ́ ọmọ òrukàn nú ẹbí èèyàn tó kányàn àwọn olùkọ́ yìí nìyí àbọ̀jí ọmọ òrukàn nú ẹbí mi ajẹ́ méjì ọmọ òrukàn ọmọ òrukàn tó kọ́ ìṣòro ẹbí èyí tẹ́sí ìjọsí kí ni ewu lọ da ju kéyìn òun méjèèjì tí wọ́n bá kó méjèèjì lẹ̀ tàkọ́kọ́ lè yẹ gbọ́dọ̀ ṣẹ́yà ọmọ òrùka ti tọ́kàyàn nínú ẹni èèyàn èèyàn níyàwó kan ọmọ mẹ́rin agbára kó sì lè tọ́jú ọmọ márùn wà fún ẹnìkan wá nínú àwọn ẹbí ẹ̀ lọ́kàn gbájú àbúrò ẹbí ẹ̀gbọ́n rẹ̀ ọwọ́ àpọ̀mọ́ àwòrán lẹ́ ọkọ̀ ọmọ kékeré bẹ́ẹ̀ ni ó bá parí jímọ̀ ìmọ̀ ìmọ̀ tó dìde mọ́ṣáláṣí ìjọba lọ́nà tó ṣe é sí ní ìmọ̀ rẹ̀ ṣe ó àfáwọn gàdà wálìkì àmọ́ ìgbà náà lásìkò jẹ́ jẹ́ nìkáwùn tó ní fún àwálìkì àmọ́ síjọ́ kẹtẹ̀ ìyàwó bímọ o tó àwọn kò pé nú àwọn ọmọ ìyá tó fẹ́ ní bójú rí ọlọ́run ànẹ́bí gbogbo ẹ bá tọ́jú ọmọ òkú bábẹ́bẹ́bẹ́bẹ́ èèyàn gbọ́dọ̀ náwó ẹ tó ní ọmọ àti tó bá bàbá agbára àwọn pé méjì

bọ́yá dùn mẹ́lẹ̀ fájọ́ mẹ́jọ ààbọ̀ sá wípé sọ́mọ òun kan tún ní èèyàn tọ́jú ta ló ń tọ̀ ẹ̀dẹ́ pé ìyá ọmọ náà ní ọ̀sùn ló kó fún ìṣùkó tí a máa sọ yìí ṣe mẹ́nu ẹ̀sìn wà bí ó sì àṣàlàyé fún bí òbá ní máa sọ eléyìí olọ́pàá fún ọmọ ìyá yìí dúkìá tí bàbá ọmọ ìsìnbílẹ̀ gan ó tó ní àgárí ṣùgbọ́n bàbá yìí lámà náà ọwọ́ akọ ọmọ márùn ọ̀dọ́ tẹ́lẹ̀ ìfilẹ̀ ṣùgbọ́n kọ́bọ̀ ìjáde owó rẹ̀ owó bàbá wọn náà ní máa fi tọ́jú wọn ṣé káàkiri ètí ìdúró náà àbọ̀ tó ẹ kọ́ mọ orúkọ tó kágbó sọ́dọ̀ yẹ̀ bọ́yá pinnu ẹbí ni ojú ọbẹ̀ ó sì dọ́mọ tẹ́yẹ̀ lè fẹ́ bàbá rẹ̀ sínú dúkìá bóòlù ẹ̀sìn lọ́rùn àti tiẹ̀ àásà díẹ̀ ṣùgbọ́n bí táwọn bọ̀ ní pé kásá ti ṣiṣẹ́ lọ àdéhìí ó sì ọlọ́run ní káàkiri ètí gbogbo ẹ̀ máa ń tọ́jú ọmọ òun kan ana wa huwa fil jannati hakada bẹ́ẹ̀ ni àti ẹ̀sùn ní àjẹ̀dẹ́rì hakada báyìí wa asharo bisababati àwọn bisabahati pẹ̀lú stọ̀ àdúgbò wa fi ọwọ́ àárín àti eléyìí ó fi ṣe ìtọ́ka báyìí wà fárúrọ̀jà báyìí lọ́wọ́ mọ̀ ṣé à nígbàdá mi wá sí báyìí dán àdúgbò wa ara sọ ọ wá ara ọ wá mú space wà láàrin méjèèjì kò dé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn dán àdúgbò ni ẹ sì wọ ẹ tó bá jọ ẹ bá sàánú ọmọ òun kan bíbí àti ọ̀sẹ̀ náà tẹ̀lé ẹ wọ àwọn sàlẹ̀ wọ́n sún ànàbí títí jẹ́ wípé kọ̀ pa méjèèjì pọ̀ torí kọ̀ gbọdọ̀ papọ̀ àkọ́kọ́ papọ̀ sallallahu alaihi wasallam ìdí ẹ̀ ni wípé ìpa méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà àlìjáàmù ni wípé ẹni èmi àti ẹ̀lẹ́tẹ̀ náà àkójọpọ̀ wọ́n máa ṣẹlẹ̀ láàrin wa àjọ máa wà papọ̀ àmì ìjìnà síra wa àtẹ̀fúríjù bí nkọ́ni ìwà ayá méjèèjì díẹ̀ ni wípé láyé búrúkú áhàdùn mabulagola anbiya gbogbo ẹni tí ẹ bá ti ṣe ànábì ọlọ́run àdúgbò kankan náà kọ̀lẹ́ ẹ̀jọ̀ gbé o lálẹ́jẹ̀ náà ní nǹkan ju nǹkan lọ o bá a bá ń sunkún àmà ní nǹkan ju nǹkan lọ o jẹ́mọ́ nǹkan ìgbà tó ń ṣe bá ń fanú àbí ajẹ́gbẹ́ ìyá lùsùn rẹ̀ lálàáfíà ẹ̀ wọ́n lálàáfíà lè yẹ mú máìkì lọ nígbà mẹ́rin ni sọ fún yín mẹ́ ètò ni bàbá ṣọwọ́ àgbà tá a gbọ́dọ̀ nù wọn etí ẹ̀ lómi lè yá nù yín sẹ́mítà bẹ̀rẹ̀ lè jàmà kọ́kọ́rọ́ sọ̀mọ̀ ìdíwà kọ́kọ́rọ́ sọ̀mọ̀ lọ kọ́kọ́rọ́ ìjẹ̀rẹ̀ asọ̀nù asọ̀nù kátá àti gbogbo àwọn àdébí ọwọ́ wọ́n mọ̀ nàlú àwọn ọmọ wa bí wọ́n á rí kọ́kọ́rọ́ a bàbá ní wọn padà mú jáde sáré bí bọ́tò ní òní lọ sí o àdébí wọn àfihàn lọ́jọ́ ẹ̀ lẹ́yìn ó ní mọ̀ wá gbẹ́kìtà ah ìbọn bẹ́ẹ̀ sì ni kọ́ ìdàlẹ̀ ọlọ́run tí ìran nìlẹ́bì kan ṣe kéde kan wá wà nínú ẹni tó gbọ́ ọ̀rọ̀ tọ́lọ́run fi rẹ̀ tó ń tọ́ wà ní mọ́ nídùú àdàlẹ́ ìlú kó ṣẹlẹ̀ kó sì ní ṣẹlẹ̀ ó tiẹ̀ ti lọ àdàbí kan wá ní o ẹnì kan wá jáde min afradi ummatihi wa imanuhu àwọn ọmọ mi ní ìmọ̀ nàbí yìí kò sí ànábì sallallahu alaihi wasallam ìmọ̀lẹ́ ànábì ni ó sì ọlọ́run tó wá sọ́nà àdéhìkì ti àbíwọ̀n rẹ̀ pé yálà ọmọ òun kàn yẹ jẹ́ inú ẹbí ẹ̀ ni o àbọ̀jẹ́ inú ẹbí mi ìlú ti mú pẹ̀lú àwọn mẹ́jẹ̀ tó pé sára rẹ̀ ayọ̀wà owó àfijẹ́ náà ti há rí àjẹ̀nà wọ̀ ó ní ìgbà ọmọ òrukàn sọ́dọ̀ ajẹ́kù gbogbo àti gbàgbé sọ́dà sí àyọ́dà sí iṣẹ́ téèyàn fi mẹ́sì àjẹ̀nà wọ̀ ní kéèyàn máa dàbí pọ̀ ìdí tó jẹ́ ká máa sọ ogun táàsọ ní gbọ́dọ̀ gbàgbé àmà àwọn ẹ̀dẹ̀kọ̀ kọ́ máa tì máa yàn ẹlòmí ìdẹ̀kọ̀ àmà náà tì máa kọ̀ lámà náà ó ti fi dúkìá tọrọtọrọtọrọ kò fẹ́ sí ẹ̀dá máa wà lẹ́yìn àkùnrin ó sì nínú ìmọ̀ náà wà láì ilẹ̀kùn ìlẹ́sì ó lè jẹ́ ìsìnlẹ̀kùn sọ́rápọ̀ yóò sì náà tó lọ ń bá lọ sẹ́gbogbo ọpẹ́ mo ti forí jìn yìí sì jọ̀wọ́ nìkan náà lórí àwọn ẹ̀sẹ̀ kẹsí kejì gbogbo àwọn àyà àdìsù ni ọwà máa yọlẹ̀ yọ máa sílẹ̀ ẹni omi gbogbo ilẹ̀kùn ó tì níjọba ìgbàmọ̀ ilẹ̀kùn ìdàbí pọ̀ yóò sì sì fún ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ gbogbo ilẹ̀kùn tó le sí tẹ́lẹ̀ mi ì bá ti gbogbo ẹ̀ ṣebí náà ni sàárà yìí nìsí sàárà orí nǹkan rẹ̀ múrí ẹ̀ ní gbẹ́ nìkan rí láyé láyé kí ẹ wá rí níbi ní jimá ọmọ adé jimá láago méjì àárọ̀ ọmọ adé mọ́sálásí ní wákàtí kan sígbà tí wọ́n bá pè rán kọ́mọ̀ tìlẹ̀wọ́ àkùrà kọ́mọ̀ pẹ̀lú kùrà níbi ẹ̀kọ̀ ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ kọ́mọ̀ ìbàbà nàbí dàwú kẹ́ wá súnmọ̀ kẹ́kẹ́ tí a bá fẹ́ fún sàtúnṣe tó ẹbí òun náà kọ́ dé bí ẹsẹ̀ kẹ́kẹ́ kẹ́ wá bí bàdàbẹ̀jẹ̀ kó lè dájú à ah, ìyìn sẹ́kì sára lọ́jà sí mi ẹ̀ ní bọ̀ sára ni sára ni ó ó ti ní ìbáṣe báwọn ní ìlú sí ní ó ní ilé ìmọ̀ pẹ̀lú ìṣúná gọ́ọ̀dì kí wọ́n máa súnmọ̀ ẹ̀kọ́ mọ́ ìyá rẹ̀ problem ayé yìí màmá ni o sàrà tó yasi ìsábà yìí lọ́kẹ́ sàrà tó yasi gbogbo bí tẹ́ bá ti ń pè ní ọlọ́run tẹ́ borí kalẹ̀ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ o ṣùgbọ́n o à iṣẹ́ àyè kí o tó lẹ́nu àti problem yìí gan ẹ bẹ́ẹ̀ dẹ́jà o sàrà bẹ́ẹ̀ gbogbo bí kí oríire wà èso ọmọ wa ti sàrà àti <laughs> báwo èèyàn yọmọ lẹ kì í ìgbà ọmọ òrukàn tọ́yì iṣẹ́ àdìjẹ́ náà ni ṣùgbọ́n pẹlẹgẹ́ àwọn ẹlẹgẹ́ ẹ̀bẹ̀ owó àìlọ́gbọ̀n sáyẹn tó rọ̀ jáde kọ́dà á sọ mẹ́sàlá débi pé ṣé èèyàn lè yá ní owó ọmọ òrukàn àbí sóò náà lè yá yẹn sáà ní ọmọ òrukàn fowó ẹ̀sẹ̀ bísínẹ́sì àbí èlé dàpọ̀mọ̀ bísínẹ́sì èèyàn gbogbo ẹ̀ láàyè nànà ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan nǹkan àti ìkórè الحمد لله الحمد لله فاطر السماوات والارض جاء الملائكه رسلا اولي الالباب مثنى وثلاث ورباع يزيد في الملك ما يشاء ان الله على في شيء قدير احمده وامتهله واشكر نعمه البرد وباطنه واشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسعت تسليما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين لجميع خلقه منذ أن خلق السماوات والأرض قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم سكارى ولكن عذاب الله شديد أمة الإسلام مما ابتلي به بعض الناس في أيامنا هذا التغافل أو الجهل أو التجاهل عن أحكام أو عن حرمة اليتامى وقد بينا لكم عجبا من عجائب الرحمن في نشأة رسول الله صلى الله عليه وسلم يتيم الوالدين ومع هذا كان صلى الله عليه وسلم خير المفقودين وكان رسول الله صلى الله عليه وسلم يقرب اليتامى منه ويكرمهم ويبجلهم ويتعبهم ويسقيهم صلوات ربه وسلامه عليه وكان يعرف لمن تكفل بالحماية وبالعاية وبعناية عن اليتامى كان رسول الله صلى الله عليه وسلم يعدهم وعدا حسنا ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم قال من حديث سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكاف اليتيم في الجنة هكذا وأشار بالوسطى بالسبابة والوسطى ثم فرج بينهما شيئا وكان رسول الله صلى الله عليه وسلم يبين لنا أن اليتيم أن اليتيم يتيمان أو أن اليتم على ضربين يتيم أجنبي وغير أجنبي وإذا كان اليتيم غير أجنبي فلا بد للإنسان أن يعتني به أكثر فأكثر وكذلك إذا كان اليتيم أجنبيا ولم يجد من يكفله فعلى من استطاع ذلك فليبادل ذلك لأن الله سبحانه وتعالى أمرنا بحمايتهم وبكفالتهم على القدرة وكل من قدر بقدر بإذن الله تعالى وبعون من الرحمن على كفالة اليتيم فليبادر إلى كفالته أمة الإسلام فاليتيم عند العرب اسم فاعل من فعل يتمى ويتمى عند العرب واليتيم عند العرب هو شيء فريد من نوعه لا نظير له ولا مثيل له ولكن في هذه الشريعة اليتيم من فقد الأب قبل من فقد الأبوين أو أحدهما قبل أن يبلغ الحلم سواء من الذكور أو من الإناث وإن فقد الأبوين فهو اللقيم وإن فقد أحدهما أي الأب فهو يتيم ولكن ما هذا كيف حكم الدين على فقدان الأب قبل أن يكون الولد يتيما لا يسمى الولد يتيما إذا لم يبلغ الإنثى وتوفي أبوه وفارق الحياة قبل بلوغه أما إن توفيت أمه فليس بيتيم قال ابن العلم هذا من عجائب هذا الدين ومن <coughs> خير هذا الدين على أن العبد هو ركن البيت عليه تربية أولاده وعليه كسوتهم وسقناه قال الله تعالى وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف بارك الله ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام الرسول حدد لليتم حدا شرعيا لا يتم بعد احتلام لمن كان ذكرا ولا يتم بعد حيض للجارية جاء هذا من حديث الذي أخرجه الإمام الطبراني في معجم الكبير من حديث عنضلة المالكي رضي الله تعالى عن أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتم بعد احتلام ولا يتم على جارية إذا هي حاضر أمة الإسلام ففي كفالة الأيتام أجر عظيم وفضيلة جسيمة كيف لا فإنه من أسباب دخول الجنة ومن أسباب مرافقة رسول الله صلى الله عليه وسلم في جنة عرضها كعرض السماء والأرض قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافر اليتيم في الجنة هكذا فالرسول صلوات ربي وسلامه عليه جعل مرافقته في الجنة في كفالة اليتيم فكل من كفل يتيما له أو لغيره بإخلاص ونية صالحة فإنه ينال هذه الدرجة العليا يوم القيامة يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أمة الإسلام كفالة الأيتام عمل من سبب من أسباب دخول الجنة فابتدروا إليها متى ما سنحت لكم الفرصة فإن هذه الأمة تريد فمن تكفل بحماية يتيم فإنه أحسن إلى اليتيم وأحسن إلى هذه الأمة لأن هذا اليتيم سيكبر عضوا إن شاء الله تعالى من أعضاء هذا المجتمع الإسلامي في المستقبل القريب وهو يكون إن شاء الله تعالى شابا كثير الخير إن شاء الله تعالى أمة الإسلام في الخطبة القادمة إن شاء الله تعالى سنستمر فيما فيما تبقى من أحكام اليتامى إن شاء الله تعالى اللهم ربنا اجعلنا واياكم ممن يستمعون القول فيتبعون احسنه، اللهم ربنا اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، ودمر اعداء الدين، اللهم ربنا دمر اعداء الدين أعداء الدين اللهم ربنا احصي أعداءك وأعداءنا عددا واقتلهم بلدا ولا تمك منهم أحدا اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم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 friends.